àìsàn ibà jẹ́ eléyìí tí ó lè wáyé látàrí tí ẹ̀fọn bá jẹ ènìyàn pàápàá láti ara ènìyàn kan sí ẹlòmíràn tí ó bá sì ti fa ẹ̀jẹ̀ onítọ̀hún mu bọ́ sí ti ẹlòmíràn èyí ló lè mú kí ẹnìkejì ní àìsàn ibà lára. kódà àìsàn yìí ni ó ti ṣe okùnfà ọ̀pọ̀lọpọ̀ ikú àìtọ́jọ́ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà ní ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé àwọn onímọ̀ jìnlẹ̀ ètò ìlera lágbàáyé ti ya ọjọ́ kan sọ́tọ̀ lágbàáyé láti máa ṣe ayẹyẹ àìsàn ibà èyí ló mú kí iléeṣẹ́ tẹlifíṣàn Orísun jáde lọ ṣe àbẹ̀wò sí àjọ kan eléyìí tí kò rọ̀gbọ̀kú létí ìjọba ìyẹn àjọ ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn ní agbègbè Ọláníyì ní Ìdíòro Mushin ní ìpínlẹ̀ Èkó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lágbègbè ọ̀hún ló tú yáyá láti jẹ àǹfààní tí àjọ ọ̀hún gbé kalẹ̀ lára àwọn ètò tí wọ́n gbé kalẹ̀ ni ṣíṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún àwọn ènìyàn yíyẹ ìfúnpá olúkúlùkù wọn wò àti fífún àwọn ènìyàn ní oògùn ọ̀fẹ́ pàápàá àwọn tí wọ́n ní àìsàn ibà lára kò tán síbẹ̀ èyí ló jẹ́ kí iléeṣẹ́ tẹlifíṣọ̀n Orísun bá olùdarí àjọ Visitor Hospital sọ̀rọ̀ lásìkò tí wọ́n ṣe ètò ọ̀hún ẹ gbọ́ bí arábìnrin Adérónkẹ́ Ahmed ṣe sọ̀rọ̀. Visitor Hospital today is a charity that focuses on health Every month, we visit hospitals to help underprivileged people pay their medical bills. We focus mainly on government hospitals. We also do medical outreach like this, where we teach people about malaria, diabetes, and any other thing that you know could affect them. So we just teach them avoidance and you know what to do if anything happens. Well, to treat people, a lot of people have illnesses that um, they live with that they don't know about. Um, as we've been here today, we found out there are people who have high blood pressure and they had no idea. So that's something that people need to know about. So we're educating them and we're also treating them. And then the ones, they're also the ones who don't even have any kind of illness. And, um, you know, they're also educated as well. So it's mainly about helping people and helping them understand more about health. kò tán síbẹ̀ lásìkò ètò ọ̀hún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun bá àwọn ènìyàn tó jẹ àǹfààní ètò ọ̀hún sọ̀rọ̀ pàápàá bí a ṣe lè ṣe ìtọ́jú ara wa lásìkò tí a bá ní àìsàn yìí àti àwọn ẹ̀kọ́ tí wọ́n rí kọ́ ẹ gbọ́ bí wọ́n ṣe sọ. My name is Basil Apeti. I like it as I dey I dey among people wey dey do this test. I appreciate them and then uh, is very good to other people to do it is give person big head is give person a promotion for for all these things they are doing we are thank God for God we appreciate that next time we wan make dem come again so that others wey dem never do am so that all of them will do it so that every everybody will have a good health. Our akéèta awareness wọ́n ní pé ṣe health testing malaria and co and other things so I àná dẹ̀ ṣe pàtàkì káwọn ọkọ̀ báyìí for our own wellness náà at least bí àtẹ̀ríwọ̀n opportunity báyìí ní country wa yìí pẹ̀lú bóyá ń lọ yìí at least ó dáa. lẹ́ẹ̀kan sí mo kí n káàbọ̀ sí àdúgbò yìí torí ó jẹ́ ohun ìdùnnú fún mi gan-an ni pé èmi náà jẹ́ ọ̀kan nínú àwọn tó máa jàǹfààní nǹkan tí ẹ bá ṣe torí ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ rírì pé kí a lọ sọ́sìpítù ká lọ ṣe àyẹ̀wò fún ìlera àní ìlera rẹ̀ dé wọ́n sọ pé ìlera ṣe pàtàkì ó ṣe kókó but inú mi tún dùn lẹ́ẹ̀kan sí pé èmi náà jẹ́ àǹfààní ẹ̀ lé ni bó tẹ̀ ti yẹ pé mo mò ń sá láti lọ hospital but mo dá àǹfààní ẹ̀jẹ̀ lé ni. ìyànjú tí wọ́n gba àwọn èèyàn ni àti ẹ̀kọ́ tí wọ́n fáwọn èèyàn ni pé kí wọ́n gbìyànjú láti máa lọ check kán máa lọ sí hospital láti lọ yẹ àyẹ̀wò fún ìlera ara wọn kò ń ṣe fún irú èní nìkan tó ti tó ti kó nbílé ní náà tó hospital tó bá wà nítòsí wọn kán lọ ṣe àyẹ̀wò àlàáfíà ara kó máa jẹ́ ti gbogbo wa. My name is Chloe Monday. Glory Monday Ekpo. Reason why I'm coming here. Sure they invite us to come here to check our BP, to check our body, and malaria and other things. And I came here and I check my PP, everything. Said that I have a high blood pressure other things is okay. No malaria. They now write medicine for me for I should take for two weeks. After two weeks, I should go nearby hospital and check whether I see there or I still continue to take the medicine. bákan náà ni àwọn òṣìṣẹ́ àjọ náà ti bá wa sọ̀rọ̀ ẹ gbọ́ síwájú sí i. My name is Chineye Kwame and I'm the project manager for Visitor Hospital Today Foundation. I'm also a medical social worker. I work with the um, National Orthopedic Hospital gobi. Yes, so the whole point of this organization is to first of all go to hospitals to assist patients, indigent patients that um, are stranded in the hospitals and can't pay their medical bills and um, stranded for discharge, can't access um, treatment and surgical fees based on financial grounds. So we come in and we do our bits. We source for funds in various ways, social media, and then partnering with organizations also to raise funds to for that for that project. And then another thing we do is go into communities like what we're doing right now, medical outreaches, health awareness talks, where we educate, we bring medicine to the community. We do like basic health checks, malaria, blood sugar. We get them to talk to the doctors, nurses about their complaints We give them basic um, medication and then refer them to hospitals for further checkup if they need to. téèyàn bá ní malaria tó bá lọ sí hospital wọ́n á ṣe àyẹ̀wò fún wọ́n á ti ṣe àyẹ̀wò yẹn tó bá ní malaria wọ́n á treat ẹ̀ now oògùn yẹn lè ṣiṣẹ́ for three months fún oṣù oṣù mẹ́ta you understand ẹlẹ́yìn yẹn ti lè wá ní symptoms you understand so tí symptom yẹn bá padà wá ẹnìyẹn lè lọ sí hospital bẹ̀ tí ó bá sí symptoms there is no point kò need ìdí láti lọ sí hospital but uh, ah, you can't be going to ẹ lè máa lọ sí hospital ah, pé ẹ fẹ́ lọ máa ṣe malaria test nígbà tí ò sí symptoms you understand but anytime tí symptoms bá wà ẹ lè lọ sí hospital láti lọ ṣe test wẹ́ẹ́ ó wà ní ah, ẹ̀fọ́rí orí máa fọ́yàn kéèyàn má lè jẹun dáadáa kárẹ̀ èèyàn kàn weak kí gbogbo àwọn joint kó máa dùn kó máa dùn yàn tó bá jẹ́ ọmọ kékeré ó lè máa bì àbí kó máa tọ ìtọ̀ tó dàbí ẹ̀jẹ̀ àbí bíi coke then even aláboyún náà lè lẹ́fọ̀rí and then yàtọ̀ sí ìyẹn eh, malaria a máa ń pè ní egungun like a masquerade any symptoms ló lè gbé wá ó lè jẹ́ headache ó lè jẹ́ ear pain anyone ló lè gbé wá bẹ́ẹ̀ eléyìí tó common jù wọ́n ní ara gbígbóná ara yẹn máa gbóná tára ènìyàn bá ń gbóná àwọn èèyàn lè máa sọ pé à òtútù mú wọn ní ara tó ń gbóná bẹ̀rẹ̀ òtútù á tún ó dẹ̀ tẹ̀lé tún lọ́ọ́ máa ṣe kí ni ó lè máa gbọ̀n dẹ̀yìn yàtọ̀ sí yẹn ẹ̀fọ́rí àbí àwọn ọmọ kéékèèké wọn ní lè jẹun wọ́n lè máa bì dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn symptoms tí àwọn èèyàn lè rí nìyẹn. nǹkan tó ń fa malaria gangan ẹ̀fọn mosquito òun ló ń gbé káàkiri now tí mosquito eléyìí tó bá ti wà infected tó bá ti bite èèyàn tí ó dẹ̀ fi ẹ̀jẹ̀ tó wà infected sí ẹ̀jẹ̀ ẹni yẹn like ẹ̀jẹ̀ tó gbé látara èèyàn kan tó gbé sọ́dà ẹnì kejì ẹni yẹn máa ní malaria so téèyàn bá fẹ́ control ọ̀dà tó fẹ́ ṣe láti má ní malaria nǹkan tó máa ṣe ni pé ó máa prevent ẹ̀fọn you know prevent mosquito from biting gbogbo nǹkan tó bá lè ṣe tí ẹ̀fọn òfin ní lè gé jẹ and eléyìí include pé tómi bá wà láàárín àyíká wa àwọn omi lè jẹ́ ilé you know ìbímọ fún àwọn ẹ̀fọn then tán á dẹ̀ ti bímọ ẹ̀fọn yẹn máa pọ̀ sí wọ́n á dẹ̀ wọlé wá láti wá Eh, gé èèyàn jẹ down gbogbo nǹkan tó wá jẹ́ adágún omi láàráǹdì wa a lè ṣe ni a lè ensure pé a da àwọn omi yẹn dànù gé koríko tó bá wà ní àráǹdì wa so that àyíká wa lè mọ́ tí ò ní síbi tó lè jẹ́ gẹ́gẹ́ bí ilé àbí ilé ìsápamọ́ fún ẹ̀fọn dẹ èkejì a lè máa lo eh, mosquito net we call it mosquito net then this could come in form of uh, all these normal nets that you sleep under the mosquito net but more importantly we can even uh, early prevent mosquito from entering our house by using, you know, all these window net, door net and the like. But more importantly, mosquito net. Mosquito net ní àwọn chemical tá a lára so that ẹ̀fọn tó bá balẹ̀ ẹ̀fọn yẹn máa kú. Then ìwẹ̀ ò ní jẹ́ kẹ̀fọn tún lè ṣe kíni kó lè wọlé. Then yàtọ̀ sí ìyẹn téèyàn bá ń jẹun dáadáa tí immune system èèyàn ṣe kíni tó strong dáadáa kò ní jẹ́ kí uh, malaria kó lè ní ipa ní ara wa ẹ̀wẹ̀ àìsàn ibà ó jẹ́ eléyìí tí ó lè mú ẹ̀mí lọ tí a kò bá ṣe ìtọ́jú tó péye pàápàá lásìkò tó tọ́. ìwádìí sì ti fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti fi ikú ṣèfàjẹ́ látàrí àfojúdi tí wọ́n ní sí àìsàn ibà yìí ní ọdún 2020. ìwádìí tún sọ wípé ní ọdún 2020 ilẹ̀ adúláwọ̀ ni ó ní àìsàn ibà yìí jùlọ lákòótán bí a ti ṣe mọ̀ wípé ìlera lóògùn ọrọ̀ ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò tó péye kí a sì ṣe ìtọ́jú ara wa àìsàn kò ní fi ara wa ṣe ibùgbé. Let's use our drug if they give us any the way we are asked to what to use it and whenever they give us appointment we should what follow that appointment. Then if they say okay take this drug before you take your meal ensure you take it before you take your meal if they say take it before uh, after your meal then we should ensure we what we take it after our meal you know if we are adhere to all this we're able to live what a healthy life. Malaria is something that a lot of people do not know that they have. Sometimes they think, oh, it's just a headache, but then honestly, it's malaria and it's something that could actually lead to something worse. So it's always better when they test themselves. Don't self medicate. Go out there, go to a doctor, go to a local primary health center, get yourself tested, and whatever you're told, make sure that you treat it. And also try to avoid it by doing, making sure that you use um, your uh, mosquito mosquito nets, you spray um, your environment with insecticide, make sure that you don't have stagnant water all over your um, um living areas as well.